فإن

adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba tó láàrẹ já ọlọ́run ọba tó kì í gbọ́lódé kó láyáwó mi mú wà fi ń ṣà lórí òdò alọ́lọ́run ní fi ń ṣe kò sinmi báwọn tí wọ́n máa ń sọ̀sọ̀kúsọ̀ọ́sọ̀ ọlọ́run ọba ti sọ wípé nígbà tó dá gbogbo ayé tán lọ́jọ́ mẹ́fà ọwọ́ àfọjọ́ kan sí i ìgbà Al-Qur'ani ní ó yẹ wá rí tí ọlọ́run bá ní pé wà máa mọ̀ sàánà ní ọlọ́run ní kọ̀rẹ́ o léyìn ní ọlọ́run ọba sinmi ara yìí máa fi ọlọ́run ọba wé ẹ̀dá rẹ̀ kì í mú àwọn ènìyàn á sọ̀sọ́kúsọ̀sọ́ lọ́hùn òun ni ọlọ́run ọba ò sinmi kì í sì sinmi kì í sì bọ́lé àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn láàgbọ́lúdé bá àti ẹ̀fẹ́ gbọ́lúdé ń jọ mí ọlùdí àtìjáwá lọ́lùdí ẹlùjọ́ mẹ́ta àwọn ọlùdé máa yẹ àgbà wọn lérò ṣùgbọ́n wọ́n jáwá àwọn tó wá ní àbí bákọ̀ àwọn ìgbé lè bákọ̀ wọ́n sá lọ ọlọ́run ṣe dáadáa fún wa lọ́ba wa rí bẹ́ẹ̀ àwọn ọdún tí wa abẹ́ tì ibi tá a sọ pé abẹ́ lé ibi tí ì lọ́nu ẹ rí pé a ní káṣí ẹ̀gbìyànjú ká bá lórí oyè ìdẹ̀lẹ̀ ọlọ́run wá sí ọ̀pọ̀ ọlọ́run níbi dáwà dé ọ̀n níbi òmíràn nínú àwọn àkóónú súrà yìí nǹkan mìíràn tó kó sínú nípa ìgbàjọ́ nípa kádàrá ajọ́ yọ wá wípé gbogbo àwọn àrùkánù ìmáànì mẹ́fẹ̀ẹ́fà lọ́lọ́wọ́ bá sọ̀nù sọ́wà náà àwa kì í sọ ẹ̀rí ìdí kádàrá ẹ̀yọ̀ kan tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀rí eléyìí nínú sọ́ra yìí wọ́n tún lọ sàn án. Ara ni máa àṣọ́bà ní mùsíbà ìlà bí ìdúnìláà. فمن يؤمن فمن يؤمن بالله يهدي قلب والله بكل شيء هو بابك كما ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم

قل لن يصيبنا إلا ما كتب الله لنا وحنا Ẹbá wo àwọn ááyà wọ̀nyí, ìtọ́ka wọn ọ̀kan náà ni. ohun si wọ́n sì ń tọ́ka sí ó náà ní wípé ìmọ̀ ọlọ́run ọba àlọ́hùn ó sì wá ní gbogbo nǹkan bẹ́ẹ̀ ìmọ̀ ti ṣáájú àwọn táwà àárín òun ti jọ wá lójú àwọn táwà àárín ti ń kọ̀ wá lóminú àwọn táwà àárín ti ń dáyà wa àwọn ní kó ìparí kẹ̀kẹ́ bẹ́ẹ̀ lòmíì lọ́jọ́ ẹ̀ fi síwájú nínú ìmọ̀ ọlọ́run síwájú kó tó máa ṣẹlẹ̀ wà ń mi ṣáìdí ilá ìjànà kọ̀ọ̀sá inú wà máa wà máa ننزله إلا ọlọ́run ọba tó láàrẹ ga síwájú káwà yìí ó tó máa bẹ káwà ẹ̀dá yìí ó tó máa bẹ ó ti kọ gbogbo kádàrà gbogbo ayé èyí tí ó ṣẹlẹ̀ láyé pátá ọlọ́run ọba ti kọ́ tó bá jẹ̀ torí pé rúfin àkìlẹ̀ àkọláàmù wájà fàfi sọ̀fọ̀fù gègé eléyìí tí wọ́n fi kọ gbogbo nǹkan wọ́n ti gbé sókè kọ̀kọ́ nǹkan mọ́ gbogbo ọmọ wọn kọ́ sí náà ó ti gbẹ kò sí parẹ́ kéèyàn lẹ́yìn fèrè sàparẹ́ kò kọ́ sí kò sí ìyẹn lọ́lọ́wọ́ bá fi ń jó yọ wá ní pé máa asọ́ọ́bà ní mùsùlùmí tí mùsùlùmí kan kò ní ṣẹlẹ̀ kò sí mùsùlùmí kan tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ń jẹ́ mùsùlùmí àbọ̀bàbẹ̀ ṣẹwárí mùsùlùmí tí máa ń ṣẹlẹ̀ tàbí ẹja kọ́ látọrí pé tẹ́lẹ̀ mùsùlùmí mùsùlùmí làdánwò òun làjálù òun ni bìtínà òun ni ìpayín kékeré àjálù fìtínà wàhálà yìí oríṣiríṣi wá níbi tí máa ń wá àìsàn àdáwò síbẹ̀ náà ibẹ̀ kan ọlọ́mọ fàá lójú ẹni ọba fọ́jú ẹni ọba tó lẹ́sẹ̀ tí lè fi ẹni ọlọ́run fún lẹ́nu tí ó lẹ́bí sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àdánwò àìsàn àdánwò nínú àdánwò làìsàn bàbá bá pààyàn tí ó gbélé ìta ìtì ẹni ọlọ́run bá dájò kò tí ó lè dìde sáàdánwò

سيء إليه بك عجران فأحسن أما ما يسيء olórí ìlú ní sáré bá ní ó ní bó ti jẹ́ ẹjọ́ ṣe wà pẹ̀lú mi ọlọ́niwá lànà wa ìṣáyí nínú àlọ́ọ̀fì pẹ̀lú nǹkan kan nínú payà ẹ̀rọ ọmọ bàyí ẹ̀rì tí ń bàyí lẹ́rù ẹ̀rọ ọmọ bàyí ẹ̀yìn tí ń bàyí lẹ́rù àdánwò kí a má ní fọkàn balẹ̀ níbikíbi tó bá wà àdánwò ni sábà ń kọ́ wa láyé tó bẹ̀rẹ̀ àti yín lọ́kàn balẹ̀ àdánwò wàlìjúwọ́ ara àdánwò lè fi gíní máa ń febi gíní máa ń febi òsì òsì lọ́mọtàwà lọ́sọ̀ àlìfákọ̀ọ́ àdánwò torí pé tí o bá sí oṣù téèyàn ò bá jẹun kì í ṣàdánwò síbẹ̀ náà yọ̀ kọ́ tí ẹni tí ọlọ́run bá tẹ́ èèyàn tó bá ń bẹ lọ́wọ́ rẹ̀

tí ó jẹ òní àbí olórẹ́ rẹ̀ etí mo kìlọ̀ síbẹ̀ ó ní wípé ntí máa ń fa ibi fún ọyàn kébi ó sì dàdánwò máa yàn lọ́wọ́ nígbà tí náà ebi ń pa àyàn kò ní tí ọ̀dẹ̀ torí pé kò sẹ́ni tọ́lọ́wọ́n ọba dá síbi òní pa síbi ọba pààyàn rárá ìsìn ká tó fi ń ṣèyàn síbẹ̀ náà ibẹ̀ kọ̀ kéèyàn máa gbà rẹ̀ nísìnyí kéèyàn máa mọ̀ láàkóyàn ọ̀jẹun yóò mú mi ẹ̀rọ pé eléyàn ní ìdíkọ́ àbẹ́ni tí wọ́n lọ sókè ṣùgbọ́n ẹni ẹbí ń pa tó sì rí nǹkan jẹ nǹkan tó yìnbọn ìfà náà ṣùgbọ́n ẹni ẹbí ń pa tí ò tó rí tí ó jẹ adẹ́wò ní àbíòde adẹ́wò ní ìlọ́gbẹ́ lòmíì ní fi dolè bí ọba lè farabalẹ̀ tó dùn ọlọ́gbẹ́ lòmíì ní fi doníbàárà bí ọba lè farabalẹ̀ tó dùn kan àdánwòlé bí máa asọ́ọ́bà mímọ̀ sí ibà tí bí àdánwò èyí bá dé ìlà mi ìrìn ìlà ọlọ́lọ́ yọ̀dá yọ̀dá ọlọ́run in tí ọlọ́run ọba ọba yọ̀ǹda fún kìí ṣẹlẹ̀ láyé wọ̀nà kọsí mínà amúwáyìí àdánwò ní ká ní tẹ́lẹ̀ kámọ̀ wà nínú àdánwò ọlọ́run ìsàdánwò nítorí ọba fún ajọ́ máa pọ̀ sí ní wọ́n jẹ́ arápadà sí ibi ọlọ́run máa fi ní àwọn pọ̀ sí. ara àdúrà ká máa ṣe rọ́bì ní kó sí ní ní ní ní ilé jẹ́ máa lékún mẹ́jẹ̀ ń pẹ̀ ní mẹ́jẹ̀ ń mẹ́kùn ọba sí fún mi tí dùn sí ṣe fún mi ọ̀rọ̀ ara àjẹwò lọ́dọ̀ ọlọ́run ni anáfíṣòfin àmúwà tọ́ ọba mà ìwọ́n máa wo àwọn olóṣèlú bá fẹ́ pọ̀ nípò ẹ pé kí wọ́n tó kún bẹ́ẹ̀ wọ́n ti máa dùn torí pé wọ́n mọ̀ túmọ̀ káwọn ọmọ sì ní kò fọdún mẹ́rin nọ́ọ̀sì òde kò sọ́jọ́ náà mẹ́rin àti torí most of them òkú lè ṣiṣẹ́ mọ́ lẹ́yìn òṣèlú dáńtẹ̀ lẹ́yìn òṣèlú wọn lè jẹ́ gbọ́dọ̀ wà látàrú tàn bá wọn lọ nǹkan kí ló ń ṣe láti ọ̀dọ́lẹ́dì láti aago mẹ́rin àbàbọ̀ láti aago márùn-ún àbọ̀ láti ẹjọ́ ṣe wà pẹ̀lú mi. wàlákọ́sí mínà àmúwáàlì kí ò sí ó dé lẹ́yìn ọ̀rọ̀ àdánwò wàlẹ̀ àǹfúsì aláàbàtọ̀ ọlọ́jọ́ mi ọ kí a máa pẹ̀dé lẹ́mìí àdánwò nígbà míì ọlọ́run ọba ó mọ́kọ fi yàwó lẹ̀ ìgbà míì yóò mú yàwó yóò ìgbà míì yóò mú bàbá yóò bọ̀ máa lẹ̀ àwọn ọmọ wà jù ìgbà míì ọmọ àjọmọ ọlọ́mọ ìgbà míì dẹ̀ ní ọmọ ní ọ́pa yóò tó fi bàbá lẹ̀ apẹ̀gbọ́n afàbúrò lẹ̀ apàbúrò apẹ̀gbọ́n lẹ̀ ọlọ́run ọba ní dára ó bá sàwùjọ yorùbá bẹ̀yàn bá dàgbà tí òkú bọ̀rọ̀ àjẹmọ́fẹ̀ yorùbá lẹ́nìkan lẹ yorùbá tó bá jọkùnrin ọwọ́ adágbà àwọn àbúrò rẹ̀ wá mú náà ní pa àwọn àbúrò rẹ̀ jẹ́rọ àdánwò lẹ́ yorùbá wọ́n ti gbogbo àbúrò rẹ̀ lójú bẹ́ẹ̀ kùtà ibi wọn ibi wọn ara kódà bí ìyá bá ń bẹ láyé sẹ́mi bá gùn ọmọ báyìí tuntun náà ní pa ọmọ dáwọ́ irú yẹn irú àwọn àgbàgbọ́rọ̀ dáadáa báyìí tí máa mú ní ṣojọ́ tí máa mú ní tọ́jú bọ́lé tí máa mú ní jẹlẹ́bọ tí máa mú ní bàràjẹ́ kọjá ààlà ní bá ń wọ̀nù wà kúrò mẹ́rin tó fi já mọ̀ mí pé gbogbo àdánwò tó bá gbé kò lè wáyé ńlá ẹ̀yà bí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tá a bá ti mọ bí tí àdánwò ti ń bọ̀ á mọ bí tá a sàlọ̀ fáàtì jáde kó mẹ́jọ bàjẹ́ ìrẹ̀pọ̀ ajọ́ mi yé tá a bá ti máa fi ká àdánwò tí ń bọ̀ kí àdánwò yìí ò ní báyìí ló ti wà o bá a bá jáde kúrò ń bẹ̀ ibi ó ti wá láálọ bá a bá lọ ibi tó ti wá tá a máa rú ìtumọ̀ ẹ̀ ká lọ wú ti dídìdí èèyàn ọmọ suspend àdánwò fún ara rẹ̀ tí ìsúnmọ́ padà wá kọ́lọ̀ ń sọ àníbẹ̀rẹ̀ àwọn bóyá nìsín wọ́jà wọlé ونقص من الأموال والأنفس والثمرات كدقوا kẹ́ẹ̀rẹ́rẹ́ ọkọ̀ọ̀kọ́ tí ẹ̀jù tó dá ń gbà míì kí na ojò kí kòkòrò ọwọ́ bẹ̀ kẹ́ẹ̀fẹ́ kó rẹ̀ kójú ọmọ ọ̀rọ̀ ti yẹ ọ̀rọ̀ kí àwọn nǹkan kọ́pàdà tó di kọ́ tó dáwọ́ rú ara àdánwò ní ọ̀dọ̀rọ̀ àwọn ẹlòmíì ṣe àwọn aṣẹ́ mi wọ́n sì dọ́lọ́rọ̀ láti bẹ̀ àwọn ẹlòmíì dọ́lọ́rọ̀ wọ́n lọ sí àwọn aṣẹ́ mi wọ́n sì jẹ́ nílẹ̀ láti bẹ̀ ṣé bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ àdánwò ni látọ̀dọ̀ ọlọ́run lọ́lọ́run mi bá wa tún sí méjì àdánwò tí ó bá kálukú wà lẹ́nu àdánwò tí ń ṣẹlẹ̀ láyé ما أصاب من مصيبة في الأرض ọlọ́run ní mùsùlùmí kan ò ní ṣẹlẹ̀ lórí ilẹ̀ bóyá ọmọ ń parẹ̀ bóyá ọmọ ń parẹ̀ bóyá àfẹ́tì rẹ bóyá kọ̀ àfẹ́tì rẹ bóyá ó dé tìgbọ́ rẹ àbí ó dé tìgbọ́ rẹ mo rò fájọ́ mi yé wà láàbí àkóṣekún bẹ́ẹ̀ náà nìkan kan ò ní ṣẹlẹ̀ nínú ẹ̀mí bóyá ara yín ló ṣòdòdò bóyá ẹ̀yà ara yín kan lọ́wọ́ bá gbà bóyá nǹkan kan le n'ima ní lẹ́ẹ̀mí má bóyá nǹkan pàdánù rẹ̀ àti lọ kódà kó ara yín la fi ìgbà bẹ́ẹ̀ ni. àyàfi kó ti wàánu tíra kan tẹ́lẹ̀ ló ti wàánu tíra ó ti wàá bí akọ́ sí síwájú kó tó máa ń tó máa rí. ìgbà àsìkò kádàrà ọlọ́run ọba tó láàrẹ́ ga kò ṣe é dá lọ́nà kò ṣe é dí lọ́wọ́ kò ṣe é dínà má abẹ́lọ́run ọba tó láàrẹ́ ga kọ́ mọ̀ sàánú wájú máa àṣọ́ọ̀bà ìlú bí wájọ́jọ́ yí pé kí ni ìgbàgbọ́ mùsùlùmí lórí àlùbá kíni ìgbàjọ́ ẹni ó lọ́mọ yẹn kó gbọ́mọ rẹ̀ lọ́bíjọ́ wà gbé lọ. ẹ̀yin tẹ́ gbé wá ẹ̀ mọ́bí tẹ́ gbé sí. kíni ìgbàjọ́ mùsùlùmí lórí àlùbá ayé ẹ̀mú bọ́ sábẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ́kùn ni. kíni ìgbàjọ́ mùsùlùmí lórí àdánwò àwọn àlọ́sílẹ̀ kó láyé sí ìbànú. ó ń bá yóò sí ìbànú. ẹ̀dákun gbogbo àdánwò tó bá bá wa lọ́wọ́ ní ṣe ládàtán ọ̀nà àbáyọ níbẹ̀ ọ̀nà kí mùsùlùmí ọgbàjọ́ pé láyé sí ibá náà nǹkan kò lè ṣẹlẹ̀ sí wa nǹkan kò lè bá wa ilá máa yàtàbà lọ́mùlànà àyàfi ohun tí ọlọ́mọ̀ bá ti kọ́ lẹ̀ fún àlọ́ ntọ́ba kọ fún wa yóò jẹ́ tiwa ntọ́ba kọ ègé tiwa kò sọ́gbọ́n tó abẹ́ dá sí bí ó ṣe rí na ó wà máa hùn láàánà òun lọ wa òun lùlọ wá wá wá wà á lọ lọ́ọ̀hì. bẹ́ẹ̀ bá pẹ̀lú ara rẹ̀ ní mọ́mì ní ọ̀dọ́ ẹja padà sí. àdánwò tó ṣe wípé àfàìwáyé làfàìrádàwò báwa bá ti wálé ayé tí ọ bá ọ kódà gbígbàgbọ́ ọ̀rẹ́ bá ṣe ń yanrantí tó nínú ọlọ́run bẹ́ẹ̀ náà làdánwò tí ó mọ̀ wá náà ṣètò oríṣiríṣi wá làdánwò ẹjá àkọ́kọ́ mú kan nínú àdánwò ẹjá mú àdánwò àìsàn sádánwò àìsàn ní akọ́mú àbí àdánwò tọ́lọ̀wọ́ gbà nǹkan lọ́wọ́ yẹn ẹjá mú yẹn nínú àpèjúwe tó dáa fún ẹni tọ́lọ̀wọ́ bá kẹ́ tó padà fàdánwò kan mo là náà bí wàá ṣùgbọ́n ìwọ̀n àdánwò ni sẹ́ẹ̀ máa ń jíjẹ́ ṣùgbọ́n ìwọ̀n ọlọ́run kí ànábì wa Sùlẹ̀mánù kò jàbẹ̀. wàlàkọ́dé ata iná dáúdà. dára wàlàkọ́dé ata iná dáúdà mí ná fadúlánù eré ìdíwọ̀n sọ náà mú yìí ayé àtọ́tẹ̀lé wájá sáré òyìnbá wáyé sáré kan náà bí àwọn mùsùlùmí tó nù àwọn olówó wa. علما فقال الحمد لله إيه. Ọlọ́run ní dájúdájú àwọn ọlọ́run a ṣe àánú fún Dáúdà, a ṣe àánú fún Sùláìmánà, àwọn afọ́nà méjèèjì mímọ̀. ànábì wa Dáwúdù alayhi salatu ọba ni ó ọgbà ọ̀nà àrà dọ́bá mo ti sọ ní tàbísírù kan mi máa bó ṣe dọ́bá lọ́wọ́ mi àti jagun jáàlùtà ó bá wá kàtàn yẹn lọ ẹ̀rì wípé yá dáwúdò iná jà iná gà kọ̀lí ha àtàrùn mọ́jà lọ jìnà ọlọ́run wá ṣàánú rẹ̀ kò tí ìwá kú ọ̀ láyé tọ́mọ̀lẹ́ náà fi ń di nǹkan wọ́n wá kẹjọ́ wá sọ́dọ̀ bàbá rẹ̀ ẹjọ́ díjú ẹjọ́ díjú wàdáwúdà wá Sùlẹ́ímánù إذ نفشت فيه وكنا ففهمناها وكلا وسخرنا ọlọ́run ọjà wa náà lọ́lá tí ò ní pèsè orí wa ọlá tí ó rẹ̀ bí kí ó rà ọmọ kí ó rà ọmọdọ́mọ ọlọ́run bó ṣe fún wa jáwúdù tó bí Suleiman látòjú rẹ̀ lọ́lọ́run ti ní kí Suleiman ọmọ jẹ́ ó ti dàáfà ọlọ́run bá ti ń dá lọ́lá kódà nǹkan míì nínú ọlá àti bá ní lọ bí ìta yẹn ń lọ bẹ̀. ṣùgbọ́n ẹ̀tẹ̀lé mi Sulaiman wọn ló kú bàbá rẹ̀ wọn náà dọ̀lọ́lá. ìgbà tó dọ̀lọ́lá ọ̀la yẹn pé yẹn lè jọba sì ó jẹ́ ọba lòun onímọ̀ tó kí wá sọ onímọ̀ láti ọlọ́run tó ṣe lánàá bí ṣùgbọ́n ọlọ́run ní wà lákọ́jú fàtà náà ọlọ́run ní àwọn ọlọ́run kí náà fìtínà na bá bọ́ọ̀ ni fìtínà ṣe gba ipò tó wà ní ọlọ́run gbà kú ọ̀rọ̀ ọlọ́yè kí ló fà tí ọlọ́run fi báwo ló fi ọ̀rọ̀ kìí ṣe tí mo fẹ́ mú lónìí mo fẹ́ mú ní àwọn tí wọ́n jẹ́ ọlọ́run ọba òríjínà wàláyà àdánwò bá wọn kíra ló bá wọn àdánwò ẹni àkàn ọjọ́ ọ̀rọ̀ mi lójú kò ń tẹ̀lé wọn àdánwò bá wọn ní àdánwò tó lágbára ẹ̀dá àdánwò wo ló tó kéèyàn wà ní kò kẹ́sọ̀rọ̀ lóye bọ́wá dẹni tí wọ́n kàn án rìn káàkiri ìlú àjànú tó bá tún jókòó sórí àgọ́ ọlá rẹ̀. ìgbà yẹn gbogbo ọlá tí Sùlẹ̀mánù ń lò ẹnìkan lọ́rọ̀ ọmọ yẹn lọ́wọ́ gbogbo ọlá tí Sùlẹ̀mánù ń lò àwọn àlùjànnú bá bẹ̀rẹ̀ wípé ẹ̀dín ni gbogbo ara tí ń dá gbogbo ọmọ tó mà gbogbo ọlá tí ń lò tí báwọn àlùjànnú ní ń lò. واتبعوا ما تتلو الشياطين على ملك وما أمر ní ọba bẹ̀rẹ̀ sí ní ìlọ ìgbà ìlẹ̀ mọ́nà ìkà ń padà fún wa nì ìwà wà sí ilẹ̀ ní làwọn yẹn wá fún ìnáwà bẹ̀rẹ̀ dán yẹn wá ń dára tó mọ̀ àdánwò yẹn ìbádà dantan máa níbi wa Sùlẹ̀mánù lọ́wọ́ ṣùgbọ́n ọlọ́run òdi ọjà dantan àdánwò torí kọ́ máa kọ̀ọ̀kan wa náà bá ti fẹ́ dí ọ́ di àdántán ọ̀nà tí Sùlẹ̀mánù tọ̀ láàpọ̀ anábì wa wò ọba ti bọ́yá ẹrú sùn ọlọ́run yìí tún máa náàbà ọṣẹ́ rí padà sọ́dọ̀ ọlọ́run tún máa náàbà ọlọ́run dá padà sórí oyè kí wàá nẹ́bí sùlẹ̀mánù wá ń wí. ẹ ẹ ọlọ́run ṣàforíjì fún ti dì í tó ti wọ́ ibi tí bá ti ṣe é tó ti kù díẹ̀ ìyọ́lọ́run ṣàforíjì fún sọ wá gbà lọ́wọ́ mi lọ dá padà yìí wàhábẹ́ mọ́níkàn onírẹ̀ ọlọ́mọ wá tọrọ ọfẹ́ kó fún mi ní ọlá kan láàyà ń bá rí ní àhàrí mi bá ní ẹnìkan ní wáyé lẹ́yìn mi kó tún ọlá náà

anábà Muhammad sọ́lá aléwárí sọ́lá lọ́jọ́ kan anábì ń kírun báwọn yìí anábì bá ti ń dárí bá ti bá ti ń sàrọ̀ ó sì jíwọ́ mọ́ yàrá àwọn sáré báyìí anábì kí ló dé nígbà ń kírun tán ó sì ń sá lórí irun ó sì tún jíwọ́ mọ́ àrùn anábì bí mo ti ń kírun lọ́wọ́ sẹ̀ tọ́nù lọ́wọ́ ó wá fẹ́ dààmú ni ó mo sì gba aláhàmù náà ọwọ́ tẹ̀ rí bí mo di ahọ́n rẹ̀ tútù tó ahọ́n rẹ̀ bá mo sì ń kílẹ̀ lọ́wọ́ mo dá ahọ́n rẹ̀ méjèèjì tí kì í bá ṣe ọlá àjọ àti Suleiman kò ṣe ni ìbájẹ́ mọ́pọ̀ kanu mọ́sálásí tẹ́ ẹ bá máa wò ìjọ Suleiman ti lórú ọlá ó sì lẹ́nu mi ò gbọ́dọ̀ ló mọ́ lẹ́yìn o ẹ wọ nǹkan kódà bá níbi wá ṣe tó kò lórú ọlá rẹ̀ bá níbi ṣe tó tó yàn lásán ìdíjọ́ ìdí tó yẹ kó ọ̀nà ọlọ́run ọba jọ́lá fún kò lórú ọlá Suleiman kí ni ń bẹ lọ́dọ̀ rẹ̀ kí ni ń bá ọ ọ̀ padà sọ́dọ̀ ọlọ́run òṣìbá dáhùn ọ̀ṣẹ́ tó yóò ṣubú níwájú agbára ọlọ́ wàhábẹ́ ní mọ́lẹ́kà ẹ wá máa wo tọ́lọ̀ mi sán ọ̀sán kọ́ náà làwọn olóyè hà tẹ̀lé ní àmì ìrọ̀kọ́ ọlọ́run àwọn ọlọ́run bá ní tó bá rí bẹ́ẹ̀ àwa mú atẹ́gùn àwa tó bá pa atẹ́gùn láṣẹ atẹ́gùn ní máa ránṣẹ́ ẹ̀yà kò kí ni plane ń bá rìn atẹ́gùn síbẹ̀ ní abẹ́kọ̀ atẹ́gùn ní ti lọ tẹ wá ma eré sí atẹ́gùn lè ní plane ní sàn kò sí nkẹ̀kẹ́ tó lè ta lórí rẹ̀ àwọn electric plane ní atún táì bọ̀ wọn lè sáré plane ẹ̀bẹ̀ ń sáré plane submarine kan. àwọn kìnnìún rọ́kẹ́tì tí wọ́n fi máa lọ ọ̀nà kìnnìún kan àwọn arìnkìní sámẹ́ríkà ó yìn láti ìlú kan tí ó sì lọ pa ayé ńlú mọ̀mí nǹkan ewu eré tí wọ́n ń sa atẹ́gùn wọn ti bá rẹ̀ gbogbo ẹ̀ lọ́lọ́run lọ fàdọ̀ jùlọ sílẹ̀ mọ́. wọ́n ṣe àyà pínà. bẹ́ẹ̀ apálẹ̀ yóò lo àjànú láyé òde òní yóò di kékeré yìí ọlọ́run la ní àwọn àjànú gbogbo àwọn àjànú tí wọ́n yà kan ọlọ́run la rọ̀ wọ́n mọ́ sílẹ̀ mọ́ àwọn kan nínú abíṣìlẹ̀ mọ́nà bá fẹ́ kọ́lé kò ní gba bíríkìlà àwọn ìjọ ní ọmọ pọ̀ ẹ̀rí ọlọ́ni kó làbà náà kì àwọn tí a máa ń kọ́ àwọn bíríkìlà bàdínáàbù bíríkìlà ní jẹ́bẹ̀ bíríkìlà ń jẹun ẹ̀sìn mọ̀ kí agbára ń jẹun ẹgbẹ́ agbára wa ètè gbogbo plọ́mbà tí wọ́n fi máa já lélu yóò máa kó àmà gbàgbà gbàgbà yóò máa fọ́ búlọ́ọ̀kù hmm. àwọn àjọ̀rú pápá àwọn kólàbà náà àwọn akọ́lékọ́lé bàbá kọ́lé ẹyọ kan bàbá tó abirikira àjọ plọ́mbà àpọ̀ náà àjọ agbègbè bẹ́ẹ̀ kọ́ wọn tún bàjẹ́ gbogbo wọn a máa wọn máa kó káàkiri àwọn àjànú ni nítorí bá fẹ́ kọ́ pápá wọn ti kọ́ta wọ́n kọ̀ wá àwọn kan bẹ nínú wa lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ tí Sùlẹ́mánù bá ní nǹkan ní tó bá nìdí nǹkan nínú òkun wọ́n wọ ní odò lọ́lọ́ mú wa yàní tó lóró ọlábẹ́ ọlọ́run dá lọ́lá torí pàdánwò dé kọ̀sálọ̀ ọdún ẹlòmí àkọ̀dọ̀ lọ mẹ́lá ń pọ̀ ọlọ́ni lábá akọ̀ ònà

àwọn àbùkù tó bá wù ọ kó ti lóògùn òyàn ọlọ́ni gbèkó ìṣà kò sí nítorò uncountable kò sí ká máa ló lọ wá wọ ọ máa ló lọ kò tó tó bí ọ ọ àtúntò ní bí ọ láti àmì sẹ́ni kó ní agbára kò tó bí ọ láyé kò tó challenge ẹ kò sẹ́ni tó sọ kó ṣe rí bẹ́ẹ̀ tó tó jà lè yá ní bí ọ yóò tún bí wọ́n ṣe rẹ̀ tí ẹyẹ wóde wóde àwọn aṣọ fún pé ẹnìkan dọ́là ń bí kan ẹ̀rí ọ̀nà jíjà ìmánu gbà ọ̀nà ńlá ló ọlá jọlá lọ táwọn èèyàn dépò tí wọ́n fẹ́ búra tí wọ́n lò kùránì tí wọ́n lò bíbélì tí wọ́n tẹ́wọ́ síèsì kan ló ti bẹ̀rẹ̀ tí ẹjú mọ̀ tán yé lọ́sọ̀ ọba kan pa kájà ah, yóò ti yá àwọn jẹ́ dàgbà bá tí ẹjú mọ̀ tán yé gómìnà kan ló fẹ́ búra níbì kan wọ́n rò pé kí sẹ́ẹ̀lì wọ́n bá lọ bí bíbélì wa ó ní mùsùlùmí lòun phone in the kitchen. Number one. Here, Karim. Come on, go. Hey, Meto. It's a top man now. Ẹ dákun, tọ́wá ń ṣe pàtàkì àjọ ọ̀nà báyìí. Níwá láwọn tó kúrò ánìfún olóhùn lálùwàlá. Ẹwọ́n àwọn olóṣèlú wọ́n ọ̀dá. bàbá bá náwó sáwọn rẹ̀ ó náwó ọwọ́ lọ́nà o àwọn tí ó dàgbà nù àwọn ti máa ọdí máa jù nínú nǹkan tí mo gbọ́ bá dẹ̀ tẹ́lẹ̀ tí a rí tó fi ṣèjọba tó tẹ́ bá rántí ìtẹ́ nìkan padà ṣe tí ń fà kan ní ọlúdé tí wọ́n fún ó táwọn oníkọ̀ọ́kọ́ á máa lu worowóró níbi government functions òun ló dálẹ̀ wọ́n ní ẹni yẹn ẹni yẹn bàbá àwọn kọ̀mẹ́lẹ́ òní oṣù tí Islam ní kò ṣe ṣètò àwọn tó balance yẹn wọ́n sàn gbélé ayé mi wọ́n ń ṣètò àwọn tó pẹ̀lú ẹ̀kẹ́ pupa lọ́wọ́ bẹ́ẹ̀ bá bẹ̀ ní ẹni main function kan mọ́ṣáláṣí náà wọ́n wà á. tó bá ṣe náà ni tí ó ti wọ́n tún sí ìfìlà ń bẹ̀rẹ̀ wọ́n sọ ní pàdánà wọ́n tún sí náà wo bí ọ̀rọ̀ àdánwò tá ń sọ ohun nígbà wá yá wọ́n wá lọ sàláyàǹsì ọ̀gọ̀ pẹ̀lú ẹnìkan ọmọ ìlú wọn ń bẹ tí ò sí nínú pátì wọn di olórí kò tí ì yẹ yín bá wọn ah ó ti já àgbàlagbà nìyẹn bá wọn lẹ́pàá ìyàtọ̀ sá wọn lẹ́pàá ó jẹ́ kòkòrò ìpàdà nla di kìnnìtà ńlá ó jẹ́ wá kò yé bá wọn ó jẹ́ kìnnìkà kí n ṣe wọn tẹ̀lá gidi ẹ̀yà kan tó ṣẹ́kù náà lọ ṣẹ́kù dòdò ó náà lọ́wọ́ adi tó fẹ́ jù wàhálà ibi tí mo lọ rẹ o nígbà tí kìíní ẹ̀ wá bọ́ ọba bàbá ní bàkúbà bàkúbà lọ́la wàláhì nínú tí mo gbọ́ kéè láti ìgbà yẹn mo ti gbọ́ o kìí sọ̀rọ̀ bí ọdún mẹ́wàá tuntun yìí o ẹni tí bí yẹn tó ṣẹ́kù nínú tọ́lọ̀ ti padà ṣe orin kan fún mi tó fi ẹni wọ́n lọ́wọ́ sọ fún bàbá pé ẹja lọ sí àjì wọ́n ní bàbá ọ̀lọ́ àjì rẹ̀ ń ṣe mọ̀sájú dàbí náà òun lọ sanwó àjì wọ́n wá jọjọ lọ àjì lẹ́yìn bí kò ti bọ̀ wọ́n nígbà tó di ọjọ́ àràfá tí bàbá rí èrò ah wọ́n ní bàbá ní ẹsẹ̀ ilé ìlú wọn mọ̀ sí báyìí tó bá yẹ pé àwọn tó wọlé òní ọ̀run àwọn táwọn níjọba ọ̀run pọ̀ tí ó kéèyàn bá kọ̀ báyìí nínú náà ìwọ̀n bá jẹ́ nílé ẹ̀wọ̀n ooo ẹgbẹ́ bàbá tó báyìí tí ó ẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kíríkà bá bọ́ kọ́dà wọn nígbà tó tó dé yẹpọ̀ jẹ́ tó ń bọ̀ tọrọ yẹn sọ wípé ah eléyìí eléyìí ló súnmọ́ pé èrò eléyìí pọ̀ kọjá téèyàn ní gbogbo adúlé eléyìí lọ náwọ̀ náà máa kọ́yàn lọ́jọ́ ńjọ́ mi ẹ dákun ọlọ́run wa ní báyìí lọ tí a ń pé dáwà lẹ́nu ẹni ẹni fọdún ṣiṣẹ́ ọlọ́run lára rẹ̀ àbí òṣìṣẹ́ ọlọ́run lára rẹ̀ ọ̀nà tó ọlọ́run lára kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ dákun ìtọ́lọ́run yìí àdánwò yìí dàdán tán téèyàn bá mọ ibi tádánwò tí ń bọ̀ tó sá lọ bẹ̀. yéè ọlọ́run ìjọ fẹ́ jẹ́ wáyé ọlọ́run sàánù ni wọ́n sá lọ sọ́dọ̀ ọlọ́run. bí Sùlàìmánù ti sá lọ ìgbẹ̀yìn rẹ̀ ọ́ dáa dúró nítorí gbé wà ń àjọ mi yé ọ̀dọ̀ ẹja ẹja ta kún عبدنا أيما إنا يا ربه Ọlọ́run ní láti ẹrú sí wá àyóòbù, ànábì wa àyóòbù, ànábì ọlọ́run, ànábì dáadáa. Náà, ọlọ́run wá gbá mú pẹ̀lú ìnira, àìsàn yí pọ̀. Àìsàn dé ẹbí ń sáà fún. Àìsàn dé ara ń pàá tì. ọwọ́ akọ̀ nìkan nínú àìsàn àìsàn wá lágbàra àìsàn lágbára gbà tó dé sẹ́ẹ̀dì kan ọ̀nàmìwà ní ọlọ́run dákùn sàánù mi a ní masani àṣẹyẹ̀kọ́ọ̀nù dènà sóbẹ̀ wà ṣe ẹ̀ torí ọlọ́run ọjọ́jọ́ lè rí o ọlọ́run ò yí dáa o ọ̀fẹ́ lọ ń bínú sí ọ̀nà ọlọ́run ṣe ìwọ ọlọ́kọ̀ ní tí ọlọ́run ṣe yí dáa lẹ́nu ẹ̀ èyí sọ bẹ́ẹ̀ Yorùbá yìí ó mọ̀ pé n ti ń ṣeun ọlọ́run ló wa bọ̀ ẹnu kò sọ́lọ̀ sáré ẹ̀ṣẹ̀ ìṣúlọ́pàá ọlọ́run ìtùlọ́kọ́ nira bá mi wá àzáàbẹ̀ ìyá ń jẹ mí iṣẹ́ ọwọ́ èṣù torí kí wà ṣáàbù láìsà ìlẹ́yìnkà àti fàbúrú ti sọ̀rọ̀ gbogbo dáadáa ọ̀dọ́ ọlọ́run ní tí wá sábúrú bá dé kò tó dé bọ́lọ̀ ọba yọ̀ǹda fún kó dé bọ́lọ̀ yìí sábúrú. ó ọlọ́run ọba ìnira dé ìkẹ́ rẹ̀ sì jùkẹ́ ọgbẹ́ ní ó lè fàánù mi lọ bí n bá tiẹ̀ ní mo fẹ́ wá àánú lọ bí kan àánú wo ní ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó sàánú tọ̀dọ̀ rẹ̀ ọlọ́run ọlọ́run bá sàánú mi àìsàn dé bá ìsàn bá wá dé àwọn èèyàn mọ̀ wá tójú bọ̀lẹ̀ wọ́n wá tójú bọ̀lẹ̀ wọ́n wá máa sọ wọn yí ẹlọ mẹ́rin wá ẹnìkan àìsàn kan ń ṣe é ojú ń dùn ọwọ́ akọ̀ǹtà àti àwọn èèyàn kan tí wọ́n ní àmọ́ ń pa rẹ̀ wọ́n bá ní àṣẹjẹ làwọn ó ṣe fún tó jófìlà wọ́n bá ní ìsàjẹsẹ àṣẹjẹ fún kọ́ lọ́mọ dídí àgbò kan wá ó wá wòye pé orílẹ̀ àgbò kan pé orílẹ̀ àgbò náà ni wọ́n ṣe àṣẹjẹ fún tó wọ́n jẹ tán àbúrò bá ti jàjò àjò ọ̀rọ̀ máa lọ bí ojú lójú ọ̀bà àlà kékeré lọ́kàn àjò kẹtọ́ àwọn àjò ọ̀wọ́n náà wọ́n tó pa òun kẹ́tọ́ fi ṣe nǹkan fún ṣé tí wọ́n bá ti pa ojú rẹ̀ ti fún àwọn ojú rẹ̀ ní bọ́ tó lè wá rò pé èwo làjò èwo lójú ti ń dùn níbo ní ẹgbàjọra wọn ní ti ń dà àwọn èèyàn nù. ìwọ ọ̀daràn ọ̀pọ̀ láyé àdẹ́wò ń bẹ máa àṣọ́ọba mímú sí bá tí ń àdẹ́wò kan ò dé rí bọ́lọ̀ wọn bọ̀ báyọ̀ ń dá

bọ́ ọba ti fi ó rí nǹkan tó mú ń ṣe ọ́ nínú ara ọmọ akú nínú rẹ̀ ó rí tí ó fi wẹ̀ eléyìí tó fi jáde ń bẹ̀ ó sì kú yóò sá lọ sọ́dọ̀ ọlọ́run tó wá fọ́kọ́ pa aláṣẹ ó sì ọlọ́run náà ó sì náà ó sì jáde ẹ mọ mi ṣe ń wẹ̀ lójú ohun tí ń ṣe sí lọ ẹ̀wà máa rà tọ́lọ̀ wá dá bàbá hábí náà láhú wà láàyè tọ́lọ̀ ti parí áyà yẹn ó yí bẹ́ẹ̀ sí mi púpọ̀ àtẹ̀bùkátà ẹ̀dàkùn ọlọ́run ní wọ́wà náà láhú gbogbo ẹbí rẹ̀ tó ti sáfù adágbègbè ẹbí padà sọ́dọ̀ wà mí sílẹ̀ àwọn ọmọ àhùn ìlọ́kùn orú wọn àmì àtúnfi kún nínú orí fún ọlọ́ni rahman kan mìíràn àánú ni látọ̀dọ̀ àwọn ọlọ́ bó ṣe jẹ́ àánú fóun gbàdékìrọ léwèlé lọ àwọn tí wọn bá ní làákà yìí mọ́tò jẹ́ kán gbà wá sí láti bẹ̀ kọ́ máa jẹ́ ìrántí tí fún kí ni tí wọ́n ti ń Oh. kí ni tí ti ń sọ yẹn wípé títí ẹ náà bá dé ibi àyùbù lọ títí ẹ fi bí yáni tí náà lọ o ọ bá ní má ṣáájú nǹkan mi ìdọ́yàtọ̀ sọ́lọ̀ wọn bọ́ ọ bá nǹkan mi ìdọ́yàtọ̀ sọ́lọ̀ ìwà àti nǹkan bá sì yóò ibi àyùbù lọ tó ti rí dáńdì dáńdì tó ti rí ìtúsílẹ̀ ẹ̀dùn àwọn tí wọ́n lọ àwọn ìgbólófin ìdáńdì ìtúsílẹ̀ tí láwọn agẹ́lẹ́gá tí wọ́n lọ fún mi láwọn agẹ́lẹ́mọ̀ mi ìgbàlà tí ẹgbẹ́ ni ìwòsàn ìwòsàn yóò bá yíbra yóò bá yìí alẹ́ àwọn táàmù tí wọ́n mọ́ lò àwọn táàmù àwọn tọ́ àárín àní ìgbàrà ìdáhùndé ìtúdé àríké tó ní ìṣẹ́gun pẹ̀lú ìṣẹ́gun wọ́n á tó fákọ̀ pé ọlọ́run tàánú ọ̀rẹ́ láwọn ọkùnrin àwọn èèyàn burúkú yìí ẹ̀dá àkọ́kọ́ yìí ìtọ́lọ́run وذكرى قلبي قلبي وهبنا له أهله وإنهم معهم رحمة منا Ọlọ́ni rọ́hìmọ̀tá mìíná àánú nìyẹn, ìkẹ́ nìyẹn látọ̀dá wọ́lọ̀. Wọ́n ti kẹ̀rọ lẹ̀wọ̀ lẹ́lẹ́ àlẹ́bàá rẹ̀. Ọlọ́ni kó máa jẹ́ ìrántí fáwọn tí wọ́n bá pé

mo ti wọ́wọ́ yìí lọ́wọ́ mú ṣoṣo lẹ̀ èmi náà ti gbìyànjú mo ti kàwé mo ríṣẹ́ ọba di yàwú wọ́n náà ti ṣe gbá ọdí sàwọ́ ó ṣe kíríptó àtàwọn oríṣiríṣi mi jẹun ti láyọ̀ pa owó náà wọ́n wá ń bẹ̀ àdúgbẹ̀kọ̀ àwọn abínẹ̀pá mọ́kànjú nítorí ọ̀n bá pọ̀ mọ́ nínú ayé yóò jẹ́ jẹ́ ẹ̀jẹ̀ ń palẹ̀ èyàn mi kan bẹ̀ ọlọ́run bá ń ṣe dáadáa ó ṣe dáadáa fún mi nù nígbà dájú wa ra mọ́tò ká ah, ní ọlọ́run tóbi o bàbá tí ò la mọ́tò kí nígbà wà lára fún wọn rà fún àwọn bàbá tí ò lo mọ́tò nígbà tó kiri tí ò lo mọ́tò tó fi tí ò lo mọ́tò tó fi gbèsè kí bó ti ẹ̀rá mọ́tò ní ọkọ̀ èrò lọ́ra ìkọ̀ raka ó wá lé sẹ́fúntì ọlọ́run wá ní kọ́ máa lọ ká ìgbẹ́ lónìí ẹ àti kéèyàn farabalẹ̀ àti òsì ń tọ́lọ̀ wọn lè ṣe fún yẹn àwọn ẹgbẹ́ wọn ní nígbà táwọn wà ní dáàtì yẹn ti lò tiẹ̀ wọ́n ti lò tán wọ́n ti lò tán ẹni tí ò ní sí láyé mọ́ ni wọn ò láyé mọ́ mọ́tò ọ̀hún dà bàbá ń ti tiẹ̀ kí <laughs> ọlọ́wọ́ bá kọ́ wà láyé tó bẹ̀rẹ̀ kọ́ bá túbọ̀ járí wọ́n fẹ́ kọ́dà wa náà sí ẹjá farabalẹ̀ ẹjá farabalẹ̀ níta àjẹ́ láyé wà láyé àjẹ́ ẹ má jẹ́ àwọn akẹ́jú bá lọ. tètè fún pọ̀ àwọn kò bí ọmọ tó fi kéré sí ìyà tó fi pé kí eighty years ya jaka kan mọ̀nà kọjá kàkínní kọjá kan mọ̀nà kọsọ̀rọ̀ ìṣínú sọ́wọ́ kàrà obi aláyà bí òbí ó bí ọmọ àrà láyé tí ó gbẹ́ntí ń wa Zakariya ma kò tó ma ma bínú ọmọ ọlọ́mà mi la i anábìwà zakariya tó bí ma kọ̀rọ̀ ma bí kọ̀rọ̀ ma bí tó fi fẹ́ sírákù láyé jẹun ti dé onírìn ọlọ́run wá ṣe àlàrùn àṣù ṣàyèbá olórí ìbí ti la ní ewu tẹ́ pé sí dúdú mẹ́wọ́n tó dórí ti funfun Bọ̀láwọ̀ àkún gbídò ààrẹ ṣàrọ̀ bí i ọlọ́run ọba mọ́bà pé èyí lè ṣàdúà ṣàdúà àti títí kí wájú olórí ibú mi pé mò ń pè ọ́. Àà wọ́n náà ní ń pè wà yí ní ṣíntò lè máa wálé àmì wàrọ̀ ìwọ́ká láti mọ́rọ̀ àti onírẹ̀ ọlọ́run ọba ẹrù tí ń bà mí ké tí bá lọ́mọ láyé tọ́jọ́ máa nábì ọlọ́run kí ń tọ́sọ́jọ́ ọ̀nà rẹ̀ báwọn ẹbí mi bá jogún iṣẹ́ tí mo gbé lọ́wọ́ wọ́n sì bàjẹ́ ọlọ́lọ́wọ́ ọba sàánù mi hábílì mílàdùn ó ní látọ̀dọ̀ rẹ fún mi lọ́mọ tí ó jogun kọ̀ wá rọ́mọ bí ọ̀sọ̀rẹ̀ tí mi ọlágàn ìyàwó òun ti darúgbó ọ̀sọ̀rẹ̀ tí mi ẹlòmíín wá bímọ ẹni ó bímọ gángan òsí láyé bàbá àwọn bímọ fún ti lọ sọ́dọ̀ ọlọ́dún ìyàwó rẹ̀ wá bímọ wá wá ń wẹ́ni tí ó tọ́ ma Zakaria ni ẹmọ ọ̀bá ilé wá tọ́ wọ́n wá mọ́jẹ́ ọlọ́lọ́n fún lájẹ́ torí àmọ́jẹ́ wọ́n ń dún ọmọ ọmọ nù àwọn ọmọ tí kò nílé báyìí ó kò nílé báyìí ó gbọ́ tọ́ ó sì ti bẹ̀ sórí rẹ̀ ọmọ tá a sọ ká sórí ibú bẹ̀ ọlọ́mọ wọn ọba gbọ́ tọ́ ọwọ́ ara rà tọ́lọ̀ tó ń já tọ́ gbà tọ́ kò bínú fẹ́lọ̀mí ìbálòhàn bí ma tó bá jọmọ ọlọ́mọ tó yóò sì sọ́dẹ̀rú yóò sì báyé rẹ̀ jẹ́ wọ́n ń tọ́jú ẹ̀ ó tún wá gbé sí mishrop ibi títí máa sí lọ́n ló gbé sí special ní twitter ẹ ó ṣe dáadáa sọmọ ọlọ́mọ ìwọ náà wà á bí ọmọ ti ọ wà á jẹ ọmọ tó ọjà tọ̀nà tọ́rọ ọmọ tọ́lọ̀ ń fòun ó ju ọmọ tó gbà tọ̀lọ̀ ọmọ tọ́lọ̀ ọmọ tó gbà obìnrin ìgbà tọ́lọ̀ ń fún lọ́mọ ọkùnrin ló ọmọ tó gbà tọ́ ẹni ṣùgbọ́n kò lè jẹ́ ànábì ọlọ́run láíláí tó róbìnrin ọmọ tó lọ fún ànábì ọlọ́run ó ti bìlà yóò jùlọ alára lọ́lọ́run ọba yóò ṣe dáadáa fún wa ẹ̀já dúró déédéé bá dánwò bá dé bọ́lá sálọ

Wàláhù ní nǹkan tí ń bẹ ìmọ́ṣẹ́kù mọ́ mọ́tàn ni. Àlímù alámọ̀tán ní jẹ́bẹ̀, ó yàtọ̀ sí àlímù. Àlímù ló ní mímọ̀ kò ní mọ̀tán. Sára yìí tó bá ti lo àlímù yóò pa àwọn kankan sí kálámọ̀tán ni. Àlímù yìí. Gbogbo náà lọ ìtọ́

abẹ́lọ́wọ̀n ọba ọba tó láàrẹ́ nínú àánú rẹ̀ nínú tí ń bẹ̀ lọ́dọ̀ wa tí ó dùn máa kí ń jẹ̀sílẹ̀ tí ó dùn máa wa jádọ̀ àwọ́jọ́ àwọ́jọ́ wa ọlọ́mọ́sọ́ di fíàfíà áàkìkí wa tó tí ọba ti sí bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ aka máa kó láàyè rẹ̀ tí ó jẹyàn àwọn tí wọ́n jágbàlagbà ẹ̀yà máa ń ọba ti kó mẹ́ ọ̀lànà ẹ̀kọ́ gbé fáwọn àgbàlagbà